I'm a soldier, Oga Hey, so that's even the more reason. That's even the more reason. I'm going to lock you up. That's even the more reason. You're telling you a soldier. That's even the more reason. I'm going to lock you up. Get out of there. Get in down there. Very sorry, sir. Useless boy. you're telling you a soldier. ọlọ́pàá máa kó everybody <laughs> àsán Oluyari. o uh, but anyway anyhow ohun tí bọ̀bọ̀ yẹn ṣe ò dáa uh, sanwó try o try. but come to think of it bọ̀bọ̀ ìgan ní god ṣá <laughs> ó ní sójà ni mí ọ̀gá <laughs> naija ẹ tí mọ̀ nǹkankan ṣé bá ní kẹ́ mójútó àwọn youth eh, ìkànnù wọn òun ló ń gbà ló ń gbà ẹ lóhùn yẹn sanwóolu. Hmm. ọlọ́pàá tó rán níṣẹ́ tó ní kó mú wọn gan wọn gbádùn eh, gbogbo wọn náà ló máa ń gba wọn wè àtọlọ́pàá àti sójà àti mọ̀ gbogbo wọn pátápátá àtàwọn ọmọ ta tó kó síta àwọn agbèrò tó ń lò gbogbo wọn ló ń gba wọn wè àwọn kọmíṣánná ẹ̀gàn ń gba wọn wè lọ́nà kò dùn gbogbo ilẹ̀ jẹ̀bi àti kọmíṣánná àti gọ́vnà àti ọlọ́pàá fúnra rẹ̀ gbogbo yín lọ́lọ́pàá máa kó ọlọ́pàá máa kọ́ ọlọ́pàá. <laughs>